prof banji children none of him children They among di yoruba eh, agitators We be say dem dey come outside dem dey go from one state to another. We be say dem dey create yoruba awareness He said, now the yoruba agitators wey be say They arrest now. dem dey inside prison They won't spend salary They won't spend They won't spend salary inside prison inside a war. and none of the." uh, people wey be say dem dey push dem make dem go dey do this, make dem go dey create yoruba awareness for different states make dem go dey do rally make dem go dey do rally for different states none of dem follow dem go to this prison as dem dey as dem wan spend the prison di dia salary inside ẹwọn He e say now how can the yorubas how can the people wey be say They say they want Yoruba people to stand on their own. None of their children, they among the Yoruba agitators. So we say, you no go even see Prof Banji child or Fani Kayode child. Say they want they among the people where we say that they go uh, do the rally for different state for Yoruba land. But the rest people now that they carry everything they put for their head. Make they come outside, make they come, make they come do wetin, make they come create awareness for different states. Say they won't collect their Oduduwa. And now, now, when things happen to them, nobody wan spend the salary together with them for inside di airwon and this woman they let them, they understand say people easily to push people, children for where no good and they go hide their own my people make a i leave una make una hear wetin come out from this yoruba woman mouth What e talk about the yoruba agitators wey be say they arrest wey be say they won't do or do in layer for inside prison so my people, pipo emina not forget to let me know what on. A thing for the comment section. nínú rálì ọjọ́sí àti ìyẹn èrò kí wọn kó nílé mọ́jàsọ́lá Sunday Igboho ẹyin kan bá di on the twenty something July ni wọn tún ara gbẹ́jọ́ bóyá gba béèlì àbí wọn ní gba rìn yé ni túmọ̀ sí ibẹ̀ ni wọn ti ṣe léyà ọ̀nìyàn bá mi bá wí kẹ́gbọ́ ìyẹn agitators Oòduà nation àti fitimọ́jà sọ lálẹ̀ àti mútẹlòmírìn sọ. bàbá Ìbà Gani Adams ló sọ̀rọ̀ kan kí mo rí dìmú ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni wọn à tó yè pẹ̀lú agbádágẹ̀rẹ̀ yọrùn pẹ̀lú àkún wọn àwọn mi la protest ìyàn la máa fi tí a gààsì máa dúró ìgbẹ̀nà agbóhùn sẹ́yìn fáànù kan àyàn arrest embarrassment ni ìjọ ìyẹn máa ṣe léyà bẹ́ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣọ́mọ bàbá akíntóyè wà níbẹ̀ ṣọ́mọ fani káyọ̀dé wà níbẹ̀ ọmọ ọlọ́mọ ni ẹ̀ràn níṣẹ́ edé tòlùtòlù ajá ọmọ ọmọ tiẹ̀ fún lọ́mú ìmọ̀bínú o mẹ́jẹ taṣọ àgbà mọ́lẹ̀ wọ́n fi ṣàpẹẹrẹ ọ̀rọ̀ mi àìkì máa gbọ́ràn àìkì fọgbọ́n ṣe ìyẹn abẹ́ ọmọ yìí ni mo lábá má jẹ́ o rìkúùtù ọmọ rẹ láti di báńdíìtì bí eré bí eré ni báńdíìtì bẹ̀rẹ̀ nílé haúsá ṣé nìyẹn náà kó gúrùpù jọ kẹ́yìn fẹ́ jàjàgbara ìgbẹ́yìn di báńdíìtì tán bẹ́ẹ̀ àmọ́ pa gọ́ọ̀mẹ̀ntì kẹ́yìn ọmí dojú ìjà kọ̀ ìyẹn innocent citizen náà ni ọmí kó ọkàn ìtúlájọ ni lójú bẹ́ẹ̀ ọkàn ìtúlá business partner ní iná ìdá bẹ́ẹ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì òdìdè torí kí wọn bá ti gbé ènìyàn bẹ́ẹ̀ gbẹ̀nà demand fó gbẹ̀nà gbó bẹ́ẹ̀ náà ló ṣe mí lọ nílẹ̀ Ìbò nílẹ̀ Ìbò àjàjà agbára nìyẹn náà èèyàn fẹ́ jà ìlà adé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn olówó ìlú ìyẹn ní mihad sẹ́kọ́nọ́mì rìn ìyẹn innocent lómìjìyà ìyẹn bíi Kánú wà nílùú òyìnbó ìmọ̀jẹ̀ ọkọ̀ yẹn ọmọrin jọ kan mọ́ recruit yẹn kẹyàn mọ́ yẹn mítàjà gbára kan ládi báńdíìtì kan dẹ ní a máa kó a lọ́mọ kan dẹ ní a máa pa innocent, citizen oníbàkà ní máa fà mí ikú kàwé èèyàn èèyàn generation elépè kó jẹ́sẹ̀ ni ìṣèpè fún elders oníbàkà ní máa fà mí ó mọ̀ yí lẹ́yìn ọ̀rẹ́ yìí and we all animals are equal but some are still more equal than the other àìṣe ni ọwọ́ ojú ìyan pig kí ọwọ́ ojú ìyan human ọ̀rí wípé sí ìyàtọ̀ níbẹ̀ sórí ọ̀rọ̀ wí kan mọ́ gba káàdì ìdìbò náà ní tiwa àbí ti ronúpìwàdà tó kí n bá ti ronúpìwàdà bẹ́ẹ̀ ìbọn síta ìlágbá káàdì ìdìbò ohun ìjà kan kí a nírèyìn láti dìbò yan ẹni tí a sí bẹ́ẹ̀ ohun ìjà kan kí a nírèyìn láti gbárarí alọ́wọ́ òyà di bí a ṣe mi sọ ọ mẹ́mọ̀ ti rí kíyan ọ̀dọ́ kó rárín ọjọ́ gẹ́gẹ́ bí òṣèlú kan kan lárí èèyàn kan kó wà credible kí wọn lè fàálẹ̀ kí wọn wí òun ló lè bọ́n ṣe èpè lásán ni wọn mi ṣẹ́ oríṣiríṣi àlábà lọ́kàn èmi lọ lórí social media bẹ́ẹ̀ ìyẹn ni àfimiṣàwòkọ́ṣe bẹ́ẹ̀ wọn ti dàwòdì yẹ̀yẹ́ rádaràda ni ẹ̀mí sọ níbẹ̀ mo fẹ́ ká fi ti ìyẹn Lollywood ṣàpẹẹrẹ mẹ́ta sí yín o torí méjì nínú àlàbà àrí ọyìn kí mi bá kiri ṣùgbọ́n mo kàn fẹ́ kí n fi ṣàpẹẹrẹ mo rántí nígbọ̀n kó ọ̀rọ̀ ANTP kí ọkùnrin wájú ọ̀ọ́ni rìṣà kábíyèsí o ìyẹn bàbá wa dé kí ìjà mi ṣẹlẹ̀ ṣé mo pé ìyẹn kan kóra rin ọjọ́ ọ̀làdẹ́gbẹ́ ti hàn sílẹ̀ mo sọ̀rọ̀ ènì mi wọ́n bá ti fi ọ̀tẹ̀ àbí pé kí gbogbo rẹ̀ dàrú kí wọ́n bá ti fi kó jọ ẹ̀ lẹ́yìn ṣé èmi rẹ̀ sìn bẹ́ẹ̀ àtọ̀níyẹ kan bú àtẹníyẹ kan wọ̀rọ̀ sí lára ìyẹn àgbàlagbà inú ilé ẹgbẹ́ òun kí wọ́n ti jìyà fẹ́gbẹ́ òun òun nìyẹn bloggers ìsọnù bloggers kí wọ́n ní síjú ìyẹn akúmọ̀mọ́jú dùn kí wọ́n fi mí wá followers bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni náà ṣe fẹ́ kọ̀rọ̀ rí a rí ní nàìjíríà ìmọ̀jì àdìtẹ̀ kí a bá fọgbọ́n ṣe é ìyẹn ní pípa ara riyan kí wọn bíbàlú ara riyan jẹ́ ní apá òkè lọ́hùn-ún àyàlẹ̀ apàdà wá di olórí riyan kí apàdà wá di wọn mí envy ìmọ̀jẹ̀ aba òníri ajẹ́ ìmọ̀jẹ̀ agbéraria alọ́mọ ìmọ̀jẹ̀ apararia ohun ìjàkàn kí a ní ni káàdì ìdìbò ǹjẹ́ alágbà ṣé ń bọ̀rọ̀ yàrá senate èèyàn senators àti mi wọ̀nà bó ṣe jẹ́ wípé àgbógun ti ẹni bá fi lè snatch ballot paper bí òwe bí òwe ní elùlẹ̀ àgídìgbò ọlọ́gbọ́n láàjò ọ̀mọ̀ràn láàmọ́ wọn mi sọ ni wípé kí ọba mọ ẹ kí ọba ròyìn ọmọ ballot box ọmọ jágbà ọrùn làlà àyàn máa fojú ro ire wo ẹni bá já ballot box àyàn máa fojú ire wò ó. mo fẹ́ ọlọ́run bẹ̀yìn kọ́ mọ́mọ rẹ̀ so kọ́ kọ́mọ rẹ̀ nínú ilé sọ fún ìyẹn ọmọ rẹ̀ wípé ọní àgbà orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà débù tí wá ẹ̀ẹ́sẹ̀ ní la darapọ̀ mọ́yàn jàǹdùkú ká máa ká máa fàràn ká máa lórí ká kẹ́gbẹ́ jàǹdùkú á máa lára yorùbá ni àrẹ ọgbọ́n ni a fi